إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدقفوا الله وضع الله سبحانه وتعالى أترى صلاته ونبوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run kí mọ̀ bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń sí ọlọ́run àwọn ará lè sí ọlọ́run ọba kó mọ̀ bẹ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ولا جك سوى الله وما الله سبحانه وتعالى اللهم صفوا لنا القرآن الكريم اللهم بان وكذلك نولي بعض الظالمين بعض بما كانوا يكتبون اللهم منو شفيهم والله سبحانه وتعالى òun a máa fi àwọn apá kan nínú àwọn alábòsí nínú àwọn ẹni ibi òun a máa fi ṣe ìbáwí fún àwọn alábòsí ní àwọn ẹni ibi ní eléyìí ni ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ fún wa nínú al-Qur'an tí a máa gbọ́yé ń bẹ̀rẹ̀ pé ọlọ́run a máa fi ọ̀tá rẹ̀ tó jọ́ka ọlọ́run ọ̀tá ànábì a máa fi bá ọ̀tá ọlọ́run ọ̀tá ànábì míì a máa fi bá wí tó túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run máa máa fi irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n nírò rí bákan náà ọlọ́run a máa fi wọ́n bá ara wọn wí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú kápá ọlọ́run nínú agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ibẹ̀ kẹsìrì rahimahullahu ta'ala tabalọ́wọ́ tafsiru rẹ̀ ó ní nusallitu ba'dahum ala ba'd ọlọ́run a máa fi alábòsí kan kó fi jẹ gàba lórí alábòsí mi wa nuhliku ba'dahum bi ba'd ọlọ́run a máa fi àwọn alábòsí kan pa àwọn alábòsí ní rẹ wọ̀nàntẹ́fìm nìbàdí yìí nìbàdí ọlọ́run ọba a máa fi alábòsí ní kó fi gbẹ̀san lára alábòsí ní ẹ̀rí pé láàrin alábòsí sálábòsí náà ni láàrin aláìda sáláìda náà ni ìgbẹ̀kẹ̀sí rahimahullahu ta'ala wa ni jazaa ala zulmihim wọ́n bá sì yé yóò mọ̀ jẹ́ ẹ̀san fáwọn méjèèjì lórí kíni lórí ààbò tí fi ń bẹ lára ìkíní ìkíní kejì wọn àti ìkọjára tó ń bẹ lára wọn. eléyìí ni ọ̀rọ̀ tí ibn Kathir rahimahullahu ta'ala tó sọ sábà lọ wo tafsir àyà yẹn suratul an'am àyà one to twenty nine wa kadhalika nuwalli ba'da adh-dhalimin ba'da bima kanu yaktubun. kan nínú àwọn sára àti ká mú tẹ̀síìrì kúrúkùbí náà wá tọ́ba lọ wo ááyà yẹn náà nínú tẹ̀síìrì kúrúkùbí ó ní wàhálà tàhádìdó lè bọ́ọ̀lì ó ní tọ́lọ́wọ́n bá sọ yìí ọlọ́run fi ṣe ìdẹ́rùbà fún gbogbo alábòsí ni o ìlẹ̀mìyẹ̀mìtẹ́nì ní gbólúmìhì tí ò bá dáwọ́ àbòsí rẹ̀ dúró sallata Allahu alayhi zaliman akhar ọlọ́run ó fi alábòsí ní ọlọ́run ó fi ṣe ìbáwí fún wọ́n fi jẹ gàba lórí ara wọn wọ̀yádìkolo ìláyà Qurtubi rahimahullahu ta'ala oníkálọ̀ mọ̀ dáadáa pé nínú àgbọ́yé táàmù ọgbọ́yé nínú ààyà yìí òun náà ni jẹ́ ní ọmọ ìyá tuntun náà sá onígbogbo ẹnikẹ́ni tó yẹni pé tọ́lọ́ tó ṣe léèwọ̀ lòun ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ni ara rẹ̀ òun ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ fún ẹ̀mí rẹ̀ òun ṣe léèwọ̀ fún ẹ̀mí ara rẹ̀ àwòyẹ́ bulumu ara ìyá àdúgbẹ́nikẹ́ni tó bá ṣe tó bá jẹ́ alábòsí fún àwọn aráàlú tó bá jẹ́ abúlé alábòsí fára àwọn aráàlú yẹni tó ọlọ́run máa mú olórí alábòsí nínú àwọn aláàrú alábòsí olórí alábòsí lè bá lè bá àwọn aráàlú alábòsí kó lè bá lè bá wọn wí jẹmọ́ ìdí agbọ́yé dáadáa yẹnu wípé sára àlùbá tó má jẹ́ alábòsí tí wọn mọ̀ sí ọlọ́run tí wọn pọ̀ sí ọlọ́run bá mọ́ ọlọ́run bá mú èèyàn bí ṣe ti wọ́n ni ọlọ́run fi dolórí fún wọn yóò mọ wá lálàbí wọn yóò mọ fara ni wọn. àmọ́ tó bá yẹ pé aráàlú bá dáa tí wọ́n jẹ́ ni ọlọ́run tó pòfin ọlọ́run bá mọ́ nínú wọn náà lọ́lọ́run ó ti mọ ẹjọ́ òjòló nínú wọn dáadáa tí wọ́n máa rí lọ́dọ̀ lórí wọn yóò ju dèrè dáadáa táwọn ọ̀sán ní lọ́wọ́ lọ àmọ́ tó bá yẹ kárábòsí àwọn aráàlú jẹ̀mọ́ alábòsí tí ó jẹ́ olórí fún wọn in tí ó fi hàn wọ́n lè mọ̀ yóò ju aburú tó wà lọ́wọ́ sí wọn lọ àwọn ìdájìr yẹ́dùlùmùnà fi dára fi hì oníbẹ̀ẹ́ náà ni olùtajà tó ń ṣàbòsí fún àwọn tó máa ń ta àjà fún ọlọ́wọ́ padà gbé olùrajà wá wọ́n ló ń tajà alábòsí ni ọ́ wọ́n máa da gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn máa dàrú ètò tàbí ètò tàbí máa dábọ̀ lọ́tọ́lọ́wọ́ bá alábòsí ní sanwó gbogbo tó ní lọ jama eléyìí nínú bá òun náà nínú àwọn àgbà onímọ̀ nínú àwọn nínú àwọn sálàfù ni ó ní ìdàrọ̀ ìta zaliman yantaqimu min zalimin ó nígbàkígbà tá a bá ní rí pé alábòsí kan ó ń fìyà jẹ alábòsí mi ó ń fara ní alábòsí mi nílò rẹ̀ káwà sí alábòsí lélẹ́yìn alábòsí náà lélẹ́yìn ọ̀tọ̀ ọlọ́run ní ọ̀tọ̀ ọlọ́run lélẹ́yìn náà nílò rẹ̀ káwà sí oníkọ̀kíd ẹ̀yìn ẹ̀ká wọ́n dúró ẹ máa wò ọ̀ràn mọ́ wà lẹ́yìn ilé rọ́lábòsí ni mọ́ sì wà lẹ́yìn tọ̀hún náà rọ́lábòsí lòun náà ẹ̀ká wọ́n gbéra wọ́n ń zòrò fi yìí mọ̀tà àjíbàlì ẹ̀yẹ máa wo ẹ máa wo èèmọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin wọn ẹ máa wò wọ́n níwò èèmọ̀ áá ọlọ́mọ tòbí pọ̀ o nígbà alábòsí bá tún kọjú ara wọn nítorí ènìyàn mọ̀ ní pé alábòsí ní máa fara ní ẹni dáadáa níta àmọ́ nìyẹn plus àti minus lámọ̀ àmọ́ pé ok minus náà lè gbógun ti minus ṣùgbọ́n bá gbé agbára rẹ̀ dé nígbà míì a mú alábòsí kó fi bá alábòsí ẹgbẹ́ rẹ̀ kó fi bá wí. jama mùsùlùmí ibi tí a ń lọ òun náà níbi pé àwọn ááyà yìí àti àgbóyè àwọn ẹni àná yìí olóyè kóníkàlùkù wa ká dì mú ibẹ̀ lóyè ká dúró sí lórí tó ń jà ràn náà yìí láàrin Israeli àti Amẹ́ríkà tí wọ́n pawọ́pọ̀ láti gbógun ti ìlú tí wọ́n pè ní ìlú Iran ìlú Iran ìlú alábòsí ni láì sí méjì in fact àbòsí títí wọn ó bàbá wò ó dáadáa káfojú inú wò ó àbòsí tí wọn ó ju àwọn eléyìí lọ àmọ́ àwọn méjèèjì náà alábòsí ni ní àbòsí ìlú Iran òun náà ni pé ìjọba ìlú Iran nìyí wọn ò rí gbogbo àwa mùsùlùmí wọn ò rí gẹ́gẹ́ bí mùsùlùmí kèfèrí ni wọ́n rí wa sí lórí kíni lórí wípé alukur'ani tá a ní tó jẹ́ súrà mẹ́rìnlélọ́gọ́rùn-ún one hundred and fourteen chapters wọ́n lálùkùránì yẹn kò pé lára tá a fi jẹ́ kèfèrí ní jama wọ́n ní ti pé pé súrà kan bẹ òun ló jẹ́ kó pé kùránì ọgọ́rùn-ún àti mẹ́ẹ̀ẹ́dógún one hundred fifteen chapters wọ́n pe súrà náà ní súrà tó lè wìláyà. tó ní ááyà méje wọ́n nínú súrà yìí máa yọ kúrò a súrà yìí sì nìyí òun ló fi rinlẹ̀ pé ẹni táàtà gẹ́gẹ́ bí aṣíwájú àwa mùsùlùmí lẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ali ibn abi talib radiyallahu ta'ala anhu àwa mùsùlùmí sì gbàgbé bẹ́ẹ̀ ni àmọ́ àgbàpá aṣíwájú wa ni àmọ́ àgbà yìí pé òun lè ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni abubakar àkọ́kọ́ umaru nìkejì usmanu nìkẹta ó bá kò alì àbálọ́dọ̀ tí wọ́n lọ́hùn abubakar ni ẹni iná ni abubakar siddiq radiyallahu ta'ala ni ẹni iná ni umar ẹni iná ni aisha ẹni iná ni wọ́n lọ́dọ̀ wọn ni gbogbo àwọn tàbí ànábì tó ń lọ bí one hundred bí more than one hundred eh, above hundred thousand àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátá ẹni iná ni wọ́n àfi mẹ́rin péré lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí jama mùsùlùmí ẹ dákun ẹ à ń fojú islam àwọn èèyàn fojú islam wò wọ́n ẹ̀wọ̀n tí wọ́n gbé jáde aburú àwọn eléyìí a ti mọ àwọn àwọn a ti ma aburú wọn kùránì tọ́ka aburú wọn fún wa lọ́pọ̀lọpọ̀ nínú nílá kùránì ànábì sallallahu alaihi wasallam tó pọ̀ fún wa dé àti tí wọ́n lò máwọn eléyìí aburú wọn mùsùlùmí mọ bẹ́ẹ̀ ká má ti sọ láwọn aburú míì wọn ò rí wa bá ń dá awẹ̀ torí pé à ń sínú gbà tó rú wọ̀ lọ́dọ̀ àwọn ṣíyà àwọn a máa sínú lẹ́yìn ìṣáì so bàbá ń sínú nígbà tó rú wọ̀ ní à ń jẹ ẹ ìpèríkè mọ́ láwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táà tó máa ń sínú nígbà tí kò yẹ ká fi sínú lọ́dọ̀ wọn lẹ́yìn ìṣáì nìyẹn máa fi sínú ẹ lọ wo fídíò kan tí ẹnìkan nínú àwọn ṣíyà olórí wọn tó wà ní Ìlọrin kan pè fídíò tó gbéjáde láàpẹ́ yìí ẹgbọ́n tó sọ so aburú wọn ti pẹ́ kìí ṣe sí jẹ̀mọ́ kò sí ìgbà kan tí àwọn alùsùnà papọ̀ pẹ̀lú àwọn ṣíyà rí nínú tàn ìsìláàmù alùsùnà ni ó padà sunkún alùsùnà ni ó padà rádanwó alùsùnà ni ó padà farakẹ́fẹ́ nínú tàn ìsìláàmù ẹlọ́ka àlìbìlẹ̀ ayẹwà ní àyà ti ibùdó kẹsí rahimahullahu ta'ala jẹ̀mọ́ ó ti ṣẹlẹ̀ rí nígbà tí àwọn àwọn yẹ̀wúdì àwọn tí wọ́n gba kudus wọ́n gba betul magdis tí àwọn ìjọba islam ìjọba sunna nígbà náà tí wọ́n rí ká ó yẹ káwọn lọ jà àwọn fáwọn jagun lásìkò àwọn tán pè ní kùsídà kí ló ṣẹlẹ̀ àwọn sí àná parapọ̀ wọn jẹ̀mọ́ wọn ò tí ì dé ibi tí wọ́n lọ iṣẹ́ àti dájú kọ àwọn alùsùn náà wọ́n pa rẹpẹtẹ fáwọn alùsùn náà lára torí pé àwọn rí i pé àwọn eléyìí lọ́dọ̀ titi wọn àwọn ò bá wọn ní pọ́blẹ́mù ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́ ní kèfè rí lọ́nà títí wọn so lórí ẹ̀já sí pé àwọn ìránì yi alábòsí ni wọ́n láì fi ìlédì lórí ìlàfẹ́ sọ tí pa ní irin syria wọ́n pa nílùú iraq wọ́n pa káàkiri bí Sadam hussein ṣe kú kò ṣe yí wọn gbogbo aburú káàfojú wì nínú ìsìláàmù àwọn ẹlẹ́wọ̀ ogun tó lọ lọ́wọ́lọ́wọ́ nídìí israeli àti amẹ́ríkà parapọ̀ láti ẹja tó yẹ kó kan gbogbo gbèsè ayé tó yẹ kó kan gbogbo ilé ayé ni ẹ́ a máa bẹ lọ́wọ́ bá ní jẹmọ́ lára àwọn ìlú tó nífẹ̀ẹ́ amẹ́ríkà nàìjíríà jẹ́ kan bẹ́ẹ̀ àwọn náà ti kó ní gbogbo òlu tó káyé kó káfílẹ̀ nífẹ̀ẹ́ amẹ́ríkà nìyí kò sí ìlú kan tó fara rọ mẹ́ ṣùgbọ́n pàtàkì àwọn nàìjíríà náà sọ pé ẹ kí ni ìrúlẹ̀ ìránì ni wọ́n at least wọ́n ṣàpè láìláìlá láwọn ènìyàn yìí pé ní wọ́n bá ju àbẹ̀lọ́ ọ̀kọ́ lọ́wọ́ jẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́n ah aláburú làwọn ẹ̀dá kí ló kan kọ́tọ́rù kí ló kan bahrain kí ló kan yemen kí ló kan oman kí ló kan ìlú egypt kí ló kan ìlú saudi arabia fẹ́rẹ́ pé gbogbo ibi àwọn nǹkan ogun àwọn ẹni yìí lẹ́bàjẹ́ fẹ́rẹ́ pé gbogbo ibi kí ní epo wọn lẹ́bàjẹ́ ọtútù ẹ̀ ń bọ̀m̀bù ẹ̀ airport ẹ̀ ń bọ̀m̀bù ẹ̀ qatar bahrain emirates oman jama àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ti close down yẹ́pọ̀ wọn àwọn olùkọ́pù ní gulf country gtc saudi arabia àmì mẹ́fà ni wọ́n saudi nìkan oní yẹ́pọ̀ tó ṣiṣẹ́ kúrò nìkan ló ní weapons ní gbogbo ilẹ̀ lárúbáwá. àmọ́ wọn ò fẹ́ bá iran ìjà kó má bá iran ìjà yóò di pé àwọn mùsùlùmí ń pa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ẹ̀yin náà lẹ́mọ̀ support iran against saudi arabia ẹ gbàgbé pé mọ́tà àbàdí náà ń bẹ́ẹ̀ ẹ gbàgbé pé àwọn ọmọ yàrá ń bẹ ní wọ́n ju mísáìlì sí wọ́n ju kan sí kaaba láni alẹ́ àná láti bọ́ọ̀mù kaaba gbogbo wọ́n ya ń náà nìyí ìjọba kára yìí ọ̀gbọ́n àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ gan tó wà ní kíkà tó wà ní mọ́kàwádé náà nǹkan kan torí fún ìjọba yẹn ní agbára púpọ̀ sáájú ìpariwo ni wọ́n ti ń jù náà nù wọ́n ti ń nígbà tí bá mọ́ àgbà tó fi gbọ́n jàǹkárí wọ̀lù nílé bẹ́ẹ̀ náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ sáàbùrú jama mùsùlùmí káwàrá mùsùlùmí lẹ́nu ẹ̀tùn wá lẹ́lẹ́mí yóò pẹ̀lẹ̀ láàfààní yorùbá yóò máa ranjú wọn a tún máa ṣépè máa bú àwọn tó ń sọ wípé a ní àwọn méjèèjì sẹ ká má sọ pé kí kan láti yọrí àwọn méjèèjì ẹ máa gbogbo ti ra yín wàkàdáàríkà nù wọ́n lè bá àtọ̀ gọ́ọ̀lì mìíràn alábáàdì ní kúrọ́ nìkan nìyẹn ọlọ́run náà wọ́n fi àwọn alábòsí bá alábòsí rí alábòsí náà bá alábòsí wà kí ló kan ti wá mẹ́ẹ̀

ẹ̀dàkùn mùsùlùmí dà láwọn méjèèjì sí israeli mùsùlùmí ni ìjọba israeli mùsùlùmí ni ìjọba amẹ́ríkà mùsùlùmí ni àbíjọba ìránù mùsùlùmí ni subhanallah ọ̀nà wájú gan ṣe rí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ kan bẹ́lẹ̀ yorùbá yìí ẹ̀yin náà fi mọ̀ wọ́n ẹ ti mọ̀ wọ́n ti pẹ́pẹ́ ọ̀rọ̀ wọn ti kọjá sí ọmọ tí wọ́n tún máa ń ròyìn fáwọn ènìyàn ẹ mọ̀ wọ́n nínú wọn ní cmt àwọn jọ cmt tí olórí wọn rànjú wọ̀rọ̀ láìpẹ́ yìí dídí ni ìran àgbọ̀dọ̀ tẹ̀lé ìran yìí ni ẹjọ́ bá ti tẹ̀lé ìran ẹni ẹni yìí yẹ̀wúdí ni kíni yẹ̀wúdí kí ni àwọn lẹ́yìn olóṣèlú lè wọ́n ṣẹ́rẹ́ olóṣèlú kò sí tó kan olóṣèlú pọ̀ lọ́wọ́ ẹ̀sìn ọ̀rọ̀ bó láti jẹ olórí orin tó kan olóṣèlú lóko olóṣèlú nìyẹn o jama mùsùlùmí èèyàn méjì ni wọ́n pa ní bahrain lánàá látara ti àwọn ẹlẹ́yìn mùsùlùmí ìlú ìsìláàmù pọ́ńbélé làwọn olùkàǹsọ yìí torí ẹ̀ wọ́n mùsùlùmí má gbè lẹ́yìn ìránì sí ìránì kó borí má sì gbè lẹ́yìn Ísírẹ́lì àti Amẹ́ríkà pé kí wọ́n borí àwọn mẹ́tẹ̀ẹ̀ta aláburú ẹ̀dá ni wọ́n alábòsí ẹ̀dá ni wọ́n ọlọ́run náà wá lọ́rùn ni ó ràn wá lọ́wọ́ ni lọ́lọ́run ní kí wọ́n dájú kọ ara wọn ẹ mọ iye ọdún tí Ísírẹ́lì ti ń pa àwọn ọmọ mùsùlùmí ní Palẹ́tìnì ẹ ọlọ́run dájú alábòsí kọ àwọn èèyàn dáadáa ó dájú kèfèrí kọ mùsùlùmí ó sì pa wọ́n láti 1948 ọlọ́run wá ṣẹ́rí wọn kúrò níbẹ̀ ó wá ṣẹ́rí wọn sọ́dọ̀ irú ìrẹ̀bí ẹgbẹ́ wọn lábátún ní ìwọlọ́run ah, ah, bá àfẹ́bẹ̀ O ṣe kó tó padà sílẹ̀ ní. Lebanon ọlọ́run ló mọ iye òkú tó ti kú lára àwọn ìdùlà pé ìwọ mùsùlùmí lọ farabalẹ̀ lọ farabalẹ̀ mọ́ gba ìtànjẹ gbogbo ní táà ń ṣe yìí yóò padà sílẹ̀ tó ní kálukú tó bá dọjọ́ ọ̀la ilé ìlara nǹkan tá a fẹ́ kó níkàlùkù wa kí á sì mú lọ́rọ̀ àmọ́ ẹlẹ́ lómi àwọn bọ́rà ní àná usaf orí bẹ́ẹ̀ ìlú amẹ́ríkà ló wọ́pọ̀ gbéwọ́ ìbísẹ̀ ló wọ́pọ̀ gbéwọ́ ta ló gbéwọ́ lù ta ló gbéwọ́ lù ẹ ìlú islam wà ẹ mùsùlùmí wà ní iran ni mùsùlùmí bẹ ní israeli náà twenty percent population israeli mùsùlùmí ni wọ́n nínú ìjọba israeli mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ àìmọye businesses nílùú israeli ẹ pé àwọn mùsùlùmí ni wọ́n ní yes lọ wájì dáadáa sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ alábòsí àtàlábòsí ni o gbọ́ mi alábòsí gbálábòsí lé ti kíni títí ẹ wọ́n máa lọ ní o ọlọ́run ọlọ́run dáàbòbò wọlé títí ò jẹ́ kíkan nu wọn kó kọjú sí wọn kó gbá wọlé sí ó súnmọ́ kó má àti lè retaliate ọlọ́run aláì méjèèjì ẹ̀dá ní kọ̀ọ̀rọ̀ ayé ìlú ìránì ò jẹ́ kílẹ̀ lárúbáwá kó mí wọ́n jẹ́ kí àwọn onísúnnà àwọn mùsùlùmí gidi wọ́n jẹ́ kí wọ́n mí kí wọ́n lálàáfíà látọ̀dún tó ti pẹ́ bẹ́ẹ̀ náà ni Israeli Amẹ́ríkà wọn ò jẹ́ kí Palestine Bethel Magdis wọn ò jẹ́ kí bẹ̀yẹ kó mí tipẹ́tipẹ́ ọlọ́wọ́ nípa dájú kọ́ra wọn ẹ̀dá kùkúlé ẹ̀ká máa ṣe yóò bẹ̀yẹ ká máa ṣe sídùú ṣukúrù ni ẹ̀ká máa ṣe alihamdulilayi ọlọ́wọ́ adúpẹ́ o àmọ́ kò yẹ́lò ní ibẹ̀ gbogbo epo tó wọ́n yìí epo tó wọ́n yìí ìránì ni wọ́n fẹ́ ti gbogbo lẹ́yìn ìránì ìbájà kò yé àwọn èèyàn ti sunkún lamẹ́ríkà wọ́n ra one litre one litre epo lamẹ́ríkà ní hundred dollar ẹ̀yà multiply ẹ̀ pẹ̀lú eighty dollar jẹ́ nàìjíríà yìí ó mọ̀ pé ẹ kò tí wọ́n nàìjíríà ṣẹ̀fẹ́ ra wọ́n kiri à ń pariwo wọ́n ti protest lóṣogbo wọ́n ti lọ́yọ̀ọ́ ok èlò náà ra one litre ní amẹ́ríkà èlò ni wọ́n rà ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n ti pariwo Saudi jẹ́ gbìyànjú tó ti mọ́ ṣe búlọ́ọ̀kù ọ̀nà tó Saudi gbìyànjú pé no ara ò ní ní àwọn èèyàn láyé kẹ́rẹ́ epo tó lọ́lẹ̀ yìí bó ṣe lọ́lẹ̀ yìí kìí ṣọ̀rọ̀ Dangote kìí ṣọ̀rọ̀ NNPC ìgbìyànjú Saudi Arabia ni bó ṣe lọ́lẹ̀ tó lọ́lẹ̀ yìí tí price yẹn lọ́kọ́ tó lọ́lẹ̀ yẹn ìgbìyànjú Saudi ni tó bá ní kápá jù bẹ́ẹ̀ lọ ní ìjàmbá mùsùlùmí ló tún lọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó mú price tó wálẹ̀ ó ṣí reserve tó ní káàkiri ó clé ó create ọ̀nà míì fáwọn yìí láti dípò lọ sáwọn ìlú káàkiri wọn ò lo eh, urmus wọn ò lo urmus mọ́ àbábò yẹlò ní àrùn sáwọ́dí yẹn nìyí ìran kó dí pẹ̀lú wọn kó gbàjọba lọ́wọ́ sáwọ́dí ìdá nípa gbàjọba lọ́wọ́ sáwọ́dí jama wọn ni àfa àti kó ní ọmọ ni ọmọ rẹ̀ ó jẹ síra àbẹ́lẹ̀ ọkọ̀ ọmọdé kárí ilé iran wọ́n sì wà lẹ́yìn mọ òwúrọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí fòdéjì tó sọ fòdéjì sọ pé ìdára ìjà zọ́ọ̀lì mọ̀ tó bá rí alábòsí yẹ̀ǹtẹ́fìn ní zọ́ọ̀lì mi tó wọn alábòsí ẹgbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bára wọn jà kàkí wọ́n mọ̀ lọ́ntì ẹ̀ má dásáàrí wọn wọ́n ń lòrò fi yí mọ́ta àjìbàn mọ́ wà ní ọlọ́run lára wọn ọlọ́mọ kò ní pọ̀ o táwọn lè lè yẹ kí ẹ̀ kó ti gbógun wọn ìgbẹ́ kan gbógun tẹ ní ni. bọ́lá ti máa ń ṣe nígbà méjì gẹ́gẹ́ máa mùsùlùmí abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún ní mọ́nì kan wa. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa ala alihi wa sahabihi wa wala tí a bá wo òǹkà oṣù ramadan a rí pé pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run àti ìkápá ọlọ́run àti àánú ọlọ́run lórí oníkàlùkù wa ọlọ́run ṣàánú wa púpọ̀ ká lè àsìkò yìí láìpẹ́ láì wọ́n ti rí oṣù abẹ̀rẹ̀ ọdún pẹ̀lú ọlọ́run ákùsùnù ṣàwárì àwọn ní náà oṣù kan lẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà láti parí àwẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú súnà bẹ́ẹ̀ náà ni súnà náà láti parí ẹ̀ àwọn kan tí ń fi àdádálẹ̀ parí àwọn ẹ̀wọ̀n wọ́n yan nẹ́fílà aráka méjì lẹ́yìn wọ́n ní nẹ́fílà ah, sọ̀látù mọ́gítọ́rọ̀ àmọ́ bí wọ́n ti rí àwọn àfáàwà wo lọ́wọ́ bọ̀ wọ́n ní pé àwọn ìránì náà ló gbé kalẹ̀ àwọn ṣíà ilẹ̀ ẹ̀ ẹgbẹ́ ṣíà kọ́lá àdìmọ́lẹ̀ Yorùbá ẹlòmíwà jẹ́ ṣíà òun kò mọ̀ pé ṣíà lòun kébù ló pera rẹ̀ ìjọba mùsùlùmí kò sí násìlà kankan

lára ìjọsìn ká mú lọ́kùnkúndùn tó jọ́ràn èèyàn fún wa òun ni o ọdún tí wọ́n bá rí oṣù níjọ thursday twelve eight twenty nine this coming thursday tamaroṣù àjẹ jimá tí wọ́n bá roṣù àjẹ saturday tí màá ṣe mistake jẹ̀mọ́ ogbélé abẹ́ẹ̀kọ́ àbí wednesday ní twenty nine tamari oṣù àjẹ twenty nine àjẹ thursday yóò jẹ́ ọdún first of Shawwal tí wọ́n bá rí oṣù yóò jẹ́ Friday tó yóò tó jẹ́ ẹnu méjèèjì abẹ́lẹ́ ọ̀fọ́lọ́fún jẹ́ mi wá sí náà lọ wọn ọjọ́ ká ṣọdún ayọ̀ torí ẹ̀ jáká jáká tó lè fìkìrì ọ̀ràn yẹn ní ọlọ́run ló ní kánẹ́bí ṣe lọ́ràn yẹn lé wa lórí wa ìtànpé ní amúgbálẹ́gbẹ̀ẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ oúnjẹ kọ́ lára amúgbálẹ́gbẹ̀ẹ́ òun ni yọ lára amúgbálẹ́gbẹ̀ẹ́ òun lè po òun látá wọn lè fún wọn látàfẹ́ ẹgbà ẹ ìyẹn tí oúnjẹ òróró amúgbálẹ́gbẹ̀ẹ́ ni tó oúnjẹ sàn òun la máa fi yọ jákà bí ìrẹsì bí ẹwà bí àgbàdo bí jéró bí ọkà bàbà bèbí dùn àyè fi yọ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tó bá bèbí dùn yọ jákà ò sí yọ jákà ò olùgbé kí ló kẹ́ni ẹgẹ́lẹ́ ni kí ló fi ṣe iná mi ṣe wọ́n lè fi ìwọ náà wọ́n lè fún ọlọ́jẹ oúnjẹ ìbílẹ̀ lọ pípẹ́ ẹ̀kọ́ tó wọn náà gbà níta máa ń jẹ láwùjọ oúnjẹ ìlú là máa fi yọ ayọ̀ dèdè sọ́ọ̀wù kan sọ́ọ̀wù kan ló ṣe dèdè múdù mẹ́rin múdù mẹ́rin òun ló ṣe dèdè àwọn àfáà míì nínú àwọn àfáà wa àwọn àfáà dọ̀lódé wọ́n á ní two point five àwọn àmì àní two point four àwọn mẹ́rin ní three kg three kilograms so yẹn lèmi mọ́sọ̀bà máa sọ fáwọn yẹn pé ẹ ṣẹ́rí kó dín òun ni ò ní jẹ́jọ́sìn àmọ́ kó lé yóò jẹ́ ìjọsìn á tún ní àlékún ládá nínú torí ẹ̀ ká faramọ́ three kg yẹn òun ló dáa yẹn ni pé ní ká bá fẹ́ yọ tó bá jẹ́ three kg jẹ̀mọ́ oṣù kó orí kan nìyẹn so oníkálukú ní yóò yọ títí ẹ̀ bàbá yóò yọ títí ẹ̀ ìyá náà ìjọsìn ni ìyá náà ó yọ títí ẹ̀ tí ò bá ní kápá ni bàbá ó yọ ọ́ àwọn ọmọ náà kan máa ní kápá wọn ó yọ fúnra wọn tí ò bá ní tí bàbá bá sì ní kápá bàbá ó bá wọn yọ gbogbo ẹni bá wà lórí abẹ́ wa nínú oṣù Ramadan àbókù ọ̀sẹ̀ kan lólè wa sọlúdé lọ́dọ̀ wa ló sọdún lọ́dọ̀ wa nínú Ramadan irú ènìyàn náà ayọ̀ jákà lé lórí ọmọ ọ̀dọ̀ wa náà tó ń gbọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ tó jẹ́ mùsùlùmí ayọ̀ jákà fún kò sẹ́rú mọ́ so lọ́kùnrin lóbìnrin ayọ̀ àwọn ọmọ wa kéékèèké náà ayọ̀ oyún inú kìí sọ̀rọ̀ yẹn yọ ọ́ fún oyún inú bá yọ ọ́ ó dáa bá a yọ náà ní kò sáburú àmọ́ o ihun tó bá fi lè já sí pé ọmọ yẹn nìyá bí ní òru ọjọ́ ọdún òru ọjọ́ ọdún ká tí wọ́n rí oṣù wẹ́ẹ̀dẹ̀ alẹ́ wẹ́ẹ̀dẹ̀ tí wọ́n rí oṣù yẹn yóò máa jẹ́ so alẹ́ àná tẹ́lẹ̀ bá jára ní sí alẹ́ àná wẹ́ẹ̀sì òun ní òru ọjọ́ ọdún so ẹni ọmọ tí wọ́n bá bí kí òòrùn òru ọjọ́ ọdún kó tó wọ̀ gbogbo ọmọ náà ó ti dọ̀rọ̀ yàn kó bí ẹ láti yọ jáka sókè ẹ̀hẹ́ nílò jáka ẹni tí ó kú ẹni tó kú bìfọ́ kí òòrùn tó wọ̀ wọn ò ní yọ jáka fún èèyàn kú òòrùn tí wọ̀ ó kú lè jẹ́ àsìkò yìí jáde iṣẹ́ ọ̀ràn yàn lórí ẹ̀ amẹ́jẹ́ pẹ̀tọ̀ òòrùn ti wọ̀ olọ́lọ́run pè sọ́dọ̀ ẹ̀ẹ́ jákà ti dọ̀ràn yàn fún lókè so àwọn mọ̀lẹ́bí kẹ́kọ́ pín ogún lára gbèsè lẹ́kọ̀ọ́kọ́ yọ nìyẹn nínú ẹ̀tọ́ tọ́lọ́run táwọn sọ yọ so yìí yàn ni a yọ tó wá láǹfààní rẹ̀ alẹ́gbẹ̀sọ́lá ó láǹfààní ẹ̀ ó ní nǹkan min al-lagwi wa rafthi tó lè jẹ́ àfọ̀mọ́ fún wa lórí àṣìṣọ́ ẹnu lórí àṣìgbọ́ etí àṣìwò ojú àṣìmú ọwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tọ́mọ ènìyàn ní sálẹ̀ mọ́mọ́ ọkọ́ sí tó hùrọ̀ tàn kó lè kọ̀ wá mọ́ ìbí táwọn èèyàn torí ẹ̀gbin nọ́fìlà kan kalẹ̀ nu nọ́fìlà yọ̀ lálàáfíà o gbogbo wọn tó bá bá wọn yan nọ́fìlà kan lé ní pé nọ́fìlà jímọ̀ tó gbẹ̀yìn oṣù o bùkátà tútù bá lọ sọ́dọ̀ ọlọ́run torí pàdánù bí ò ṣe é ohun ànábì ò bá ti ṣe níbi ìjọsìn àyíṣà àyà gbangba ṣe àbánábì ni wọn náà torí ẹ ntànàbì gbélé tọ́lọ́ ní tànàbì gbélé fún wa òun náà ní dáká àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó kù mẹ́ta ní mẹ́tàkì kó lè ba lè máa jẹ́ oúnjẹ fún àwọn aláìní tó wà fún nù torí ẹ àwọn aláìní là máa ń gbé fún tá a bá ti yọ ìgbà tó ti dáa tá máa ń yọ òun ní àárọ̀ ọjọ́ ọdún ká tó lọ sí rídì

ẹ wá ní gbogbo náà wá lọ sójú ẹ̀ka mọ́ àkíjà láìní mọ́ jẹ́mọ́ tó yé kì í ṣaláì ní mọ́ tó máa fún jákà ní ọdún ku ọ̀túnla ó wá lọ gbé pamọ́ a àrí pé ẹlẹ́tọ̀ọ́ sí jákà là ń gbé fún yín o tó dẹ́ni tí á fún jákà ó lẹ́ni tí ò ní tí ó jẹ níbi ọdún ó wá lọ gbé pamọ́ eléyìí ó ní tí ó jẹ torí ẹ àsìkò tó dáa jù tíyẹn mọ́ yọ tọ́kọ̀ mọ́ balẹ̀ lé lórí òun ni àárọ̀ ọjọ́ ọdún ká tó lọ kí inú ìdí àyẹyọ lẹ́yìn ìdí a máa ń yọ kátó lọ kínú ìdí ni ìyẹn ni tó bá súnà nábì sallallahu alaihi wasallam so ẹ má jà á rojú lé lórí ni ọmọ tágbára bá gbé nínú ẹ̀ àṣẹ tágbára bá gbé ògbà tó bẹ̀lẹ́ lábẹ́ wa a yọ lórí wọn eléyìí pàtàkì bákan náà ọdún náà ọlọ́jà aṣáájú ayọ̀ jama mùsùlùmí a lọ sí eid a lọ kírun ẹ̀ mọ́tún jẹ́ kí ìdí ọdún yìí kó tó fún ẹrù wọ́n fi gbogbo gbà fẹ́ dé ìdí látara kí ni àwọn mẹ́fà olórí ibú ni wọ́n hùn lẹ́pẹ̀ òṣò olórí ibú ìyẹn ni òun ti ń ṣe Ramadan ni láti ẹ̀ tí Ramadan ni ọdún yìí fún àbẹ́ bá ṣe bá lọ kalẹ̀ náà nìyí jẹ̀mọ́ kòkó lè rún láti láti ẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọjọ́ ọdún yẹn ló mọ̀ ẹ̀fẹ́ ti fún wọn múná dé so kò rẹ̀ sí kò sínú mọ́jẹ̀mú tàbí ń kírun pé aṣọ táàbà wọ̀ wọ́n gbọ́dọ̀ lọ so lọ kírun yìí dìpẹ̀ láṣọ rírun tó bá dé kó wá wá bó ti lọ sọ rẹ wá lọ kó mọ nìkan àti ibo fẹ́ àmọ́ abẹ́kírun mọ́jẹ̀mú kọ́ ni pé aṣọ yẹn gbọ́dọ̀ máa dán àbúrò jẹ́ tuntun àbí kó gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ báyẹn ṣe rà rárá kò rí bẹ́ẹ̀ kó dàtọ̀ tó mọ́ tí ò lẹ́gbẹ̀ẹ́ lára ìtẹ́sì sọ fún wa nìyẹn abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ jẹ́ kí aṣọ kan ṣoṣo ọlọ́run àwọn ọmọ yá wa tí wọ́n bẹ ní ilẹ̀ mímọ́ bá wà pẹ̀lú gbogbo tí ìfọ̀kànbalẹ̀ ò sí ń bẹ̀ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ tó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ ọ̀làlá ìlàhà ìlàlá gbogbo bí àwọn alábòsí méjì ṣe kọjú kọra wọn tí wọ́n hara wọn léèmọ̀ abẹ́lẹ́ ọ̀hún ìnira tí máa ń tẹ̀yẹ lè jáde kọ́nà kó má pè kàn lù islam ọ̀làlá ìlàhà ìlàlá ọ̀làdẹ́kùnṣe ọlọ́run ọba ọdún tó súnmọ́ wa náà àbí àlọ́